jí pèrègèdè bí ọjọ́ kẹwàá mi má dà sọ omi dìtẹ̀ mọ́lẹ̀ fẹ́ nìyọ àyànmọ́ ire ròyìn látọ̀rẹ́ mẹ́wàá jí mẹ́wàá yọ mẹ́wàá jí pèrègèdè bí ọjọ́ kẹwàá mi má dà sọ omi dìtẹ̀ mọ́lẹ̀ fẹ́ nìyọ àyànmọ́ ire ròyìn látọ̀rẹ́. tèmi. gẹ́gẹ́dẹ́ bí ọjọ́ kíwà mi má dà sọ sí títẹ̀ mọ́lẹ̀ fẹ́ ní ìwà ìmọ̀ ìrẹ́ mi. ẹ̀ṣà mi ẹ̀ṣà mi bẹ́wà jí bẹ́wà yọ ọmọ bẹ́wà jí pẹ́rẹ́gẹ́dẹ́ bí ọjọ́ kíwà mi má dà sọ mi títẹ̀ mọ́lẹ̀ fẹ́ ní ìwà ìmọ̀ ìrẹ́ mi. jòjò lọ mo ń dẹ̀gbànú ọgbọ́n inú mi ń dùn mo ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ fọlọ́kọ̀ ire tolúdámọ̀ mi mo mọ̀ páyé burú pẹ̀rìn àjò wáyé odò ọmọ lọ òrèrè ayé kò ṣe gàdà bó ṣe gẹ̀dẹ̀ ọgbà yọ̀ mi fún mi níwọ̀ gbà mo wáyé jòjò lọ. abẹ́gbẹ́ àti ìyá ẹ ló ń fi owó oúnjẹ ránṣẹ́ sí mi. Ah, kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù kí ni mo ṣe sílẹ̀ ránṣẹ́ sí mọ nílé mi báyìí kí ló dé ẹ fún mi ní five hundred naira kí n fi sún oúnjẹ mo rẹ ẹran three hundred naira two hundred mo fi rẹ èlò kódà gbogbo mi mo fi ra gàrí tí mo tẹ̀ máa fún yìí nínú ẹran three hundred tí mo rà wọ́n gé sí mẹ́fà mo fún yín mẹ́ta èmi àti wọn máa jẹ kí ni kí n ṣe ju bẹ́ẹ̀ lọ. pẹ̀lẹ́ ìyá lára ṣé mo sọ fún mi rà á olówó mi kọ̀wé lè jẹ. ẹnu orí orúkọ rẹ sọ fún mi ẹnu orí orúkọ rẹ. a orí ẹ tún lọ mọ. orí ẹ ní òkúrò orí ẹ ní òkúrò orí ẹ ní òkúrò ní òkúrò. mọ́mí ẹ má kì í mọ́ sọ́ọ̀rì ẹ má kì í mọ́ ti gbọ́ ẹ má kì í mọ́ bẹ́ẹ̀ ti máa lọ ọ́ kì í mọ́ ẹ má kì í mọ́ ìrìnàjò kí ló ṣe sọ̀rọ̀ mi ọjọ́ alẹ́ ó tún sàn ní. ilé bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ wà jí bẹ́ẹ̀ wà yọ ọmọ bẹ́ẹ̀ wà jí pèrègèdè bí ọjọ́ kẹwàá mi má dà sọ mi di tẹ mọ́lẹ̀ fẹ́ ní ìwà ìmọ̀ ìrè mo yọ láti. bẹ́ẹ̀ wà jí bẹ́ẹ̀ wà yọ ọmọ bẹ́ẹ̀ wà jí pèrègèdè bí ọjọ́ kẹwàá mi má dà sọ mi di tẹ mọ́lẹ̀ fẹ́ ní ìwà ìmọ̀ ìrè mo yọ láti. ẹ <laughs> tíṣà tíṣà ẹkújọ mẹ́ta eh, tíṣà iṣẹ́ yìí ti parí ṣùgbọ́n ó kọ̀ kù díẹ̀ ni ṣùgbọ́n táwọn máa fi rí dédé aago mẹ́ta ọ̀sọ̀la <laughs> tíṣà á parí adéyanjú. iṣẹ́ wa ò tí ì parí náà látijọ́ ìta àti gbéṣẹ́ fún yín ṣẹ́yìn mọ róyàn tí headmaster wa jẹ́ ṣá. ẹ fẹ́ kọ́ lọ́n ba ṣe yín jẹ́ ni. Ah! <laughs> tíṣà yìí ní sùúrù o ah! ọlọ́pàá ìwé tèpè náà amúnijẹ́jẹ́ amúni ewolo ní bọ́ńbẹ́ ah! ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tíṣà mí ní mi ní parí ṣẹ́yìn o mo ní kẹ́ ẹ fún mi di aago mẹ́ta ọ̀sán la kí n parí iṣẹ́ yín ẹ wọ ẹ wo mi mi mi ìwúwo ẹgbẹ́ o. ẹ wù ẹgbẹ́ báyìí. sẹ́yìn mọ̀ pé àga tẹ́ ẹ̀ tí ì ṣe yìí ni ò jẹ́ káwọn ọmọ máa ti jókòó sórí chair school tí ẹ dẹ̀ ṣe ń ṣe yìí àwọn òbí lè kọ́ ọmọ kóhùn school wa tó má ti kọ́ ọmọ kóhùn school wa ṣé ẹ mọ̀ orúkọ school wa ń bàjẹ́ nìyẹn ṣé ẹ fẹ́ kọ́ lọ́n bọ orúkọ tẹ̀yìn náà jẹ ni ẹ wò tẹ́ ẹ bá parí iṣẹ́ yín lọ́wọ́ kan kẹ́ ẹ ṣiṣẹ́ yìí kíá ẹ wò ìyá gànkú lè máa sùn o. ọ̀gá ọlọ́pàá ló ń sọ bẹ́ẹ̀ ní tẹ̀sán ló ẹ sùn bẹ̀ kẹ́kọ̀ọ́ kẹ́ bá yẹ tẹ̀ ká. want anything. Are you sure? Okay. Mommy, why is it that daddy always beats you every day? <laughs> is that what you want to ask me? Okay. Daddy loves me. That is why he beats me every other day. Daddy loves you. Mm. Is that why he should beat you every other day? Hmm. Ọkọ mi, time to lọ wá school. <coughs> Time to lọ ṣùgbọ́n. We'll talk about that later. Eh? Um, eh, Oga Furniture ṣe irú chair àti table tí mo fẹ́ ó yàtọ̀ sí táwọn tó ń lò láyé àtijọ́ àwọn school yẹn o i want a good furniture work tó jẹ́ pé àwọn tó bá wọnú ọ́fíìsì mi gan máa mọ̀ pé no mo really try sí lára. ọkọ tí mo fẹ́ nìyẹn. ẹ fọ́ ni gan o ẹ wo ẹnu lẹ̀kẹ́ wo ẹnu ọkàn tẹ́ǹkan bá rí àwọn iṣẹ́ tí mo ṣe sílẹ̀ ẹ gbọ́dọ̀ ti mọ̀ pé iṣẹ́ ìgbàlódé ni màá ṣe fún yín ẹ má wọrí mi ò ní disappoint yín excuse me sir mo mọṣẹ́ gan ni sir. ẹ káàbọ̀. ẹ pẹ̀lẹ́ kúlé. gbéwájú báwo ni. ẹ káàsọ. báwo ni ìpàdé òbí àti olùkọ́ tí ẹ lọ ṣe. ẹ wo ó le ẹ wo preparators wọn ó bú gbogbo àwọn bi débi pé ẹnu nìkan ló lè sọ kò sí kan tó fi Kini kí ni wọ́n sọ pé a ṣe o. alákọ̀ọ́kọ́ wọn láà kí n sanwó bẹ́wàjì déédéé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo ìwé táwọn ẹgbẹ́ ètò kù ní tí wọ́n ń kà wọ́n ní kò ní kò ní lọ́wọ́ ètò wa dùn mí jùnú ẹ̀ wọ́n ní kò ń gbóúnjẹ gidi wá skul pé oúnjẹ àgbàlagbà ló máa ń gbé wá wọ́n ní kò ń gbé wá déédéé tó bá wá jàjà gbóúnjẹ wá báyìí bí kò gbá màlàwà fùfú ẹ̀bà kò ní dómì kò ní ẹyin àti búrẹ́dì. ó dáná ẹ jẹ́ kí n ti máa lọ lé kí n lọ dáná ẹ bá dẹ̀ délé màá máa sọ ó dàbọ̀ ẹ rọ̀ mọ́ ṣe rí um, nípa ọ̀rọ̀ chia. ẹ má bínú pé mo fẹ́ ṣèké o torí èmi òun fẹ́ fi tí gbọ́rọ̀ ọmọ máa ń ká mi lára ni ẹ mọ̀ pé gbogbo wàhálà wa òbí lórí àwọn ọmọ yìí náà ni gbogbo nǹkan tí madam sọ sílẹ̀ ń sìn ó tọ́jú pẹ̀lú táwọn pàdé òbí sọ ọ̀rọ̀ ọmọ ṣe pàtàkì ṣe rí à ń ṣe chair fún gómìnà ṣe chair fún president ìyẹn gangan kọ́ ni kókó kọ́rọ̀ yín máa lọ dàbí ọ̀rọ̀ pòfẹ́sọ̀ tó lọ tó ń ṣe ọmọ ẹni òun lọ̀la ẹni tó ẹ ṣe tí àmì kẹ̀dẹ̀ tó mú tọmọ yẹn náà ní pàtàkì. Béjídé Béjídé. Ìwọ Béjídé Béjídé ìwọ. Kí ni mo ṣe? Ẹ eh, ó bonú ó tún lẹ́nu àti gbégbé kí ló ṣe? Ah! mo ṣe mọ̀ sí pé kì í ṣe dandan kó ṣẹ́kù pé mo lù ẹ́ pa aṣífẹ́yàwó ni ẹ̀ mi ò mọ̀ so ò mójú ò mọ̀ kankan ní ìṣojú kọ́sítọ́mà níbi tí mo ti ń jẹ́ tí mo ti ń mu o ò lè bomi láṣìírí o wá sí dì o tún alẹ́ náà ti bẹ̀rẹ̀ níbẹ̀ mo ṣe wá aṣífẹ́yàwó ni ẹ̀ aṣífẹ́ ni ẹ̀ tí bá mọ̀ mi nígbẹ́ sílẹ̀ ẹ̀ you will leave my home my house wà á filẹ̀ mi sílẹ̀ you will leave my life ayé mi wà á o mo ti bẹ̀rẹ̀ pé o o o kàwé rárá mo ti bẹ̀rẹ̀ pé o o ka ìwé kọ̀ọ̀kan rárá kí ló ṣe kí ló ṣe tó ọmọ ẹgbẹ́ mi ẹ̀ ṣé tí bẹ́ẹ̀ wájú ò bá wá pé kí làbá máa sọ mo dẹ̀ dábọ̀ ọ̀rọ̀ yìí o mo ní kó fọmọkùnrin yìí sílẹ̀ ṣé bílé ọkọ làwa náà wà tó bá jẹ́ pé bíbọ́bọ́ ọkùnrin bí wọ́n ṣe ń na obìnrin náà kùnà ni ṣé gbogbo obìnrin ní dá ara tó bá jẹ́ kí kókó pa ẹ́ nígbà wo nìyẹn ò ní jẹ bẹ́wàjì. ẹ wo èmi náà kúkú lára àyà nítorí ọmọ náà ni mo ṣe farada gbogbo nǹkan tí mò ń dà yìí. ṣé bàtọ̀ wá sọ̀rọ̀ àìdá ìta ti kú ọmọ tó ọmọ wa ṣé yóò ní jẹ bẹ́ẹ̀ jì. gbogbo ọ̀rọ̀ yín ló yé mi ẹ ṣe mi mo dúpẹ́ síta mi. èèyàn mi kan tó jẹ́ woman rights lawyer ó ti sọ fún mi pé wọ́n ti restrict movement ọkọ ẹ̀ wọ́n ti bá wa take hope ibi tó bá fẹ́ rọmọ ẹ ẹ máa pàdé kóòtù ẹ máa ṣe ń gun ọ̀sán mi olóòmọ ní jẹ́ kẹrí ìlú tèmi àmì ọlọ́run àbá mi dá sọ́rọ̀ sí yín ó dà màmá lọ ṣọ́ọ̀bù Bẹ́wàjì tọ́jú mi tí n bá ti ṣọ́ọ̀bù dé rọ̀lẹ́ màá wọ̀ ẹ́ ṣe ti fọ́ ó dà ilé sídájọ àwọn ọ̀rẹ́ mi wọn kí ni mọ́mí àwọn ọ̀rẹ́ mi ṣé wọn lọ́ọ̀gùn ni wọn ṣe kí ni mọ́mí àwọn ọ̀rẹ́ mi. omi tí mo ní kò bá mi lọ́pọ̀lọ́ gbọ́. you will leave my home my house wà á filẹ̀ mi sílẹ̀ you will leave my life ayé mi wà á filẹ̀ o oh, o ti bá mi pé o oh, o oh, o o kàwé rárá mo ti bá mi pé o o ka ìwé kankan rárá kí ló ṣe kí ló ṣe tó ọmọ ẹ̀gbọ́n mi. mo bẹ̀bẹ̀ o mo rọ̀. ìyá mi ọmọ ẹ̀tàlélógún ọkọ èédégbèje àdá wọ́n ń bókè dìtẹ̀ òkè ò jẹ òkè ò mú òkè ló padà rẹ́yìn gbogbo wọn ọmọ aláṣẹ àlẹ́gbẹ̀jì ọmọ kúbaboro ọmọ ọ̀ṣẹ́ ìyáyọ̀mí ọmọ ẹ̀pẹ̀ tí ọ̀rọ̀ ta. thank you tí a bá jẹ ni kì í jẹ́ ká máa rọ́jú. ìgbà ọjọ́ bí òrèlè àwa náà rèé lónìí o <laughs> ọkọ mi ṣé pé o ti ríṣẹ́ ah, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ pé ọlọ́run bá mi fún ẹ níṣẹ́ mo tún dúpẹ́ pé ọmọ tó yọwọ́ ni. ṣé mọ́ mi ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Hmm. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọkọ mi o ti wá ríṣẹ́ báyìí o wá ṣe jẹ́jẹ́ o mo mọ̀ pé lágbára Ọlọ́run Ọlọ́run ní bí ẹ pàdé alákòóbá ẹni tíṣù ẹ ti jóná kò ní bẹ́ẹ̀ kó ná mọ́ tiẹ̀ ìjọ hmm. eh, ló máa bẹ̀rẹ̀ báyìí. next week monday ni wọ́n bẹ̀rẹ̀. Eh, ní kíákíá ni. bẹ́ẹ̀ ni. Ah, ọkọ mi òṣèlú dúpẹ́ àárẹ̀ ìkẹyìn ọmọ aláfàmọjọ ọmọ àti olú ọkọ mi àárẹ̀ ìkẹ òṣèlú dúpẹ́. ẹ ló mọ mi ẹ káàárọ̀ mà àlàáfíà ni mà ṣẹ́yìn náà wà mo ná báyọ̀ ń lé yín okay o ti jíṣẹ́. okay ma. mo pè yín lálẹ́ àná náà ẹ ẹ̀ pè kọ́ yín bóyá ẹ ti sùn gbà yín. okay ṣe ṣáà ń lo àwọn oògùn yín ṣá. yes ma àmì àmì mà mo ti wọ abiṣẹ́ sí mọ́ mi mo bá ń sọ̀rọ̀ later bye bye. Love you. Bye. Ọmọ ọmọ mi, ọlọ́run ló ní káwa yìí náà ká yìí níyà. Ká nírò olúwo níyà mọ́ ni, ìrònú nìwọ yìí máa fi ṣèyàn léṣe síbí báyìí. Kò lè yé ẹ. Màámi. Màámi abiyamọ tòótọ́. màámi àdúró ti ní nígbà ìṣòro kò sírù nǹkan tí mo ṣe fún màámi tó pọ̀ jù she's my idol my goddess my strength and my angel màámi kò sírù ìyà tí màámi ò jẹ nítorí kọ́mọ lè jẹyàn. tún fọṣọ yìí nù yín. èmi ni mo fọ ṣé kò sí. ẹ tún ń bi mí pé ṣé kò sí ẹ jọ ṣaṣọ yìí mọ́ lójú tiyín ẹ má bínú o ṣé ọwọ́ ló ń dùn yín ni àbí àkàndù ló mú yín lẹ́ẹ̀kan ná. sísí mi yẹn náà pọ̀ táṣọ ò bá mọ́ sọ fún wa àgbà dẹ̀bẹ̀ tún fọ̀. ẹ má bínú mi mọ̀ pé mi ìmọ̀ràn sọ tó ẹ tún fọ o ẹ̀ tún fọ èmi ò ní wọ́n náírà ti máa fún yín ṣe fẹ́ kí gbogbo aṣọ kó bó mọ́ mi lára ni àbí wọ́n fi nǹkan rán mi sí yín látọ̀run mo délé ayé mi ò fi jíṣẹ́ ẹ̀yin náà rán wa èmi ò lówó o bóyá fẹ́ wá tí bá gba ojú ẹ̀. ìwọ náà ṣe díẹ̀díẹ̀ ìgbé tó ń ka yìí pọ̀ kí ló dé àná tí mò ń lọ sọ́jà ẹnu ìwé kíkà yìí ló wà títí títí tí mo fi lọ tí mo fi dé náà mo tún bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ni. àríkẹ́ mo mọ̀ pé nítorí tèmi náà ló ṣe ń ṣe àmọ́ máa ṣe díẹ̀díẹ̀ ọkọ mi ṣé o rántí pé ìwé ló yí jù bí ìwé lọ́jọ́ kìnìún àná nígbà tó ṣe ìṣirò tí ìṣirò yí lórí pẹ̀lẹ́. níwọ̀ntúnwọ̀nsì ní gbogbo ọkọ̀ lórí ayé mo kí torí tèmi ló ṣe ń ṣe tó bá ń kà níwọ̀ntúnwọ̀nsì ni mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́ gbogbo nǹkan tó kún ṣe nítorí tèmi ní gbogbo ẹ̀ máa yọrí sí rere ẹ́ pẹ̀lú àríkẹ́ mi pẹ̀lẹ́ ṣùgbọ́n ṣé wọn kì í ṣoore ni mo ṣe yín lóore ni. ṣé yín mo sọ fún yín pé ó tẹ ya mi yẹn mo fi sanwó project ọmọ yín ni. ta ló lọmọ òṣì ta ló ní ọmọ àfi gbèsè tán ẹ wẹ́ kí n sọ kí nìkan fún mo fún yín ní ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta mo pé tí n bá padà wá bá yín bíbá yìí hmm, ó máa nira fún yín. kẹ́dẹ̀ máa wo ó yẹ kó yẹn ti tẹ̀yìn lọ́wọ́ láti bí ijọ́ mẹ́ta yìí o. àmọ́ owó àjọ tí mò ń fẹ́ gbà ni wọ́n bá mi sún síwájú díẹ̀ ìgbéwò ẹ kò fún mi nígbà díẹ̀ sí i. ẹ jọ kí ló kàn mí pẹ̀lú pé wọ́n ń sún àjọ ẹ sọ fún mi kí ló kàn mí ṣé àjọ múdé márùn tẹ́ẹ̀dá lẹ́ẹ̀ fi san owó tí ẹ jẹ mí ẹ sọ fún mi múdé náà lẹ́ẹ̀ fi san owó tí ẹ jẹ mí ẹ wò ó kí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní mo fún yín lọ́jọ́ mẹ́ta ṣé ẹni tó jẹ́ bàtà yẹn bá pé tí ń bá padà bá yín bíbá yìí gbádùn kọ̀dá gbọ́ padà lọ́wọ́ yín ẹ̀yin olóṣèlú ní gbèsè bí wọ́n ṣe rí. pariwo lẹ́yìn lórí báyìí. ṣẹ́jú ẹ wà ní tó bá ń ṣòwò àjọ mi tán sí síwájú ṣé bí mi bá ti kówó ẹ̀ fún tipẹ́tipẹ́ kò kúkú ṣe kí mo fowó ọ̀hún jẹun ṣe bí project ẹ mo fi san. Ah, sùn ẹ kò sí tókun ẹ̀ ń bẹ̀ kò sí lóògùn sùn ṣe ló dáná oúnjẹ tó máa jẹ níta. a jẹ́ wípé èmi náà rí májíyà pé àfìyà sọ̀rọ̀ bíi tèmi nìyẹn. I also had the same experience while I was growing up. Kò sí nǹkan kan láyé téèyàn lè fi ìyà wé. Kó tó di pé èmi náà mo mi tó ṣọjọ́ rírí jẹ́ ọ̀kẹ́rẹ́. Ọjọ́ àìrí jẹ́ ọjọ́ tọ̀kẹ́rẹ́ wá pé bísí àwọn èèyàn máa ló ń kà. ẹni tó bá dẹ̀ rí wa báyìí wọn ò ní mọ̀ wípé àtẹrọ̀fọ̀ dìde ni wá. Hmm. ọpẹ́ ni fún àwọn ìyá bí èjìká tí wọn ò jẹ́ káṣọ yọ̀bọ̀ lọ́rùn ọ̀wọ́ ṣó wá rí sí wípé àwa méjèèjì ló yẹ kí wọ́n máa pè ní ìyá làbákí ọmọ oníyàá ọmọ àwa náà ló Ọláìyá bora bí aṣọ. Ah, àmọ́ ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ àti àánú ẹ̀ ni wípé kó jẹ́ kí iṣu ọmọ jìnnà fún wọn jẹ. Àmín àmín àmín. Kọ́ má fòkù wà ránṣẹ́ sílé sí wọn. Àmín o. Kó jẹ́ kó jẹ wọn mọ́ pẹ́ pẹ́ pẹ́. Amen àmín. Mo wọ́n ní kúṣẹ́ ló máa ń mú I must not but commend your contributions, your efforts towards the development of Apple Light of Companies. Thank you, sir. Oh, you're welcome. Njuri, um, I just observed that you're very intelligent. máa tẹ̀lé our engineers to sí site lẹ́nu. okay you'll be working as the supervisor manager for today. okay sir. good. ẹ ṣe kàn sir. sá proposal ta fẹ́ kọ sí silver touch limited ti oh good then gbé wá let me peruse it and sign afterwards. okay sir i bring it now. birthday wọ ni mo rí lè rí báyìí. mo sọ fún ẹ tí náà tẹ́lẹ̀ pé màá bẹ ṣeré ní weekend or didn't I mention it. yes o sọ fún mi pé máa wá bó ti mi mọ̀ pé omi nẹ̀. Mm. I thought we were just joking. Why would I be joking about such? <laughs> anyway wo ó tẹ̀dá tó ṣe wá síbí báyìí sí because ilé wà boring sí mi ah èmi nìkan. ilé wà boring sí ẹ báwo kí ló dé tó o pé boyfriend ẹ àbí kíwọ ti lọ sílé ẹ weekend láwa ìkankan nu yóò ṣàní ṣiṣẹ́ keep ara yín company. boyfriend èmi ò máa ní time fún gbogbo ọ̀rọ̀ ọkùnrin kankan sí. for real. yes. seriously. yeah. kí ló dé. kò sí nǹkan kan mi nǹkan lè fira mi sílẹ̀ fún animal kan láti sọ mí di nǹkan ṣeré tàbí àpò fi ń kọ ẹ̀ṣẹ̀ hell no. wọ́n orí yẹn sọ. So ṣùgbọ́n ìgbà wo náà lèèyàn wà nígbà kan mú nínú wọn èèyàn kàn máa máa gbàdúrà ni kó rí èèyàn yàn fún yàn kéèyàn má ṣìpínyàn kéèyàn má ṣọkọ fẹ́. anyway ìyẹn ò sí lọ́kàn mi báyìí ṣó ti rí ṣadé ká ní ó ṣeé ṣe kóbìnrin lóyún láì ní kòkó ṣe pẹ̀lú ọkùnrin kankan láyé yìí ah ṣadé mi bá ti bá gbogbo obìnrin tó wà láyé yìí dúpẹ́ pọ́kú oríire. kí ló tó yẹn ṣọkùnrin ṣe é ni. rárá o kò ṣe mí. <laughs> tó bá ní bó ṣe wù wọ́n kí wọ́n ṣe tiẹ̀ nìyẹn pé kò dá wà láìsọkùnrin nínú láìfẹ́ kò yẹ kẹ́nìbọ̀dì mú ẹ sí bọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé society wa so frown at that ìlú tá wà àṣà àti ṣe wa culture wa ó korò ojú sírú obìnrin bẹ́ẹ̀ pé òun ò fẹ́ lọ́kọ kódà kò sórúkọ tí wọn kì í perú wọn àwọn kan ìgbà yẹn ló máa kọjá ládùúgbò làwọn máa yín mú sí ẹ̀rọ ara ilé ẹ̀ aṣẹ́wó ni nàbì ni o ìyá ń dágbé bàbá yẹ wa kó sorúkọ tán ní pé kódà ọ̀tẹ̀ tó ń pè wọ́n lórúkọ kan gan-an tán máa ń dà pé téèyàn gbúdọ̀ máa fẹnu sọ báyìí. irú orúkọ wo tún nìyẹn. ọ fárí ọ̀rọ̀ ni. Ah. <laughs> Ah, ṣáà dé ó tún ti dé kí ni ìtumọ̀ fáre òru. ọ̀rọ̀ tí mo máa ń sọ yóò máa kì í ṣọ̀rọ̀ eré kò máa ṣọ̀rọ̀ ẹ̀rín mi máa bẹ́ẹ̀ ṣeré rárá but really jẹ́ ká jókòó náà ká rò lóòótọ́ nígbà tó bìnrin tó ti wà of age a full grown adult tó bá déédéé decide ni pé òun ò fẹ́ fẹ́ ọkọ <laughs> ó láti jẹ́ pé bóyá ó fẹ́ máa fáwọn ọmọ ọlọ́mọ lórí mi sọ pé irú ìwà tí wọ́n fẹ́ máa wù nìyẹn o but really jẹ́ kémi àti ẹjọ́ rò dájúdájú ó fẹ́ máa fá àwọn ọmọ ọlọ́mọ lórí káàkiri kó máa lọ́ wọn lọ́wọ́ gbà irú wọn ni a máa ń pè ní afẹ́mọ́ṣòwò má jẹ́ kó mówó délé. Hmm. kí ni ìgùn á máa mú èèyàn sanra o. Kẹ́mi ọmọ Akìtì Olú ṣé dáadáa ló dé. adúpẹ́ ma báwo lára yín. adúpẹ́ adúpẹ́ adúpẹ́. ìyá àríkẹ́ mo bọ̀ láti ibi tí company wa rán mi lọ nílé Ifẹ̀ ni mo kàn ní kí sáré yà kí n yín mo dẹ̀ má ti tẹ̀ padà síbi iṣẹ́ padà kan tó close. ọkọ mi bẹ́ẹ̀ ń tiẹ̀ rí oṣù òkú gbà gbogbo mi. àwọn nǹkan tí mo bá yín gbé wá nìyẹn ṣeun ọkọ mi ṣeun. ṣeun àdábà rẹ kọ ẹni sí ipò tó yìí ṣeun. mọ́mi ẹ má bínú pé mi ò ní lè dúró pẹ́ mà. lópò tó yìí àríkẹ́. ọlọ́run àkókò bá mi dúró tiẹ̀ iṣu ọmọ ajiná fún ìwọ náà jẹ lágbára Ọlọ́run ní òwà ní rárá kó ba lẹ́nu iṣẹ́ o ṣeun wàá máa lọ rí wàá máa bọ o ọkọ mi wọn mi dúró jẹun rárá. mi ì lè jẹun ẹ lo gbogbo àwọn oògùn yín déédéé o kẹ́lẹ̀ tẹ́kì ara yín just for me. I know. <laughs> ṣé yes bá. wọ́n tún máa retí ẹ̀ láìpẹ́. àmì ìfẹ́. èmi gan ti ní ìsìn. bye bye. bye bye. ṣe. àyànmọ́ mi ò ire ni gbàkadà ara péré kò mí lọ́nà tí mo fẹ́ jó kó nílùú má mi lọ jí mẹ́wàá yọ mo mẹ́wàá jí pẹ̀rẹ́gẹ̀dẹ̀ bí ọjọ́ mẹ́wàá mi má dà sọ ìsìdí tẹ̀ mọ́lẹ̀ fẹ́ ni ọmọ ìrẹ́ mi. ẹ ṣá mi ẹ ṣá mi mẹ́wàá jí mẹ́wàá yọ mo mẹ́wàá jí pẹ̀rẹ́gẹ̀dẹ̀ bí ọjọ́ mẹ́wàá mi má dà sọ ìsìdí tẹ̀ mọ́lẹ̀ fẹ́ ni ọmọ ìrẹ́ mi látọ̀ lọ. Àríkẹ́ Bẹ́wàjí Àríkẹ́. Àríkẹ́ Àríkẹ́. mọ́mí. Àríkẹ́. má. kí ló ṣe tó ń ṣe báyìí. kí ni mo ṣe. gbogbo nǹkan tí mo fún ẹ ò bá mi tọ́jú ẹ kí ló dé. kí lẹ kó fún mi. gbogbo oko kòkó oko obì oko àgbálùmọ̀ kí ló tó tọ́jú gbogbo ẹ. mọ́mí mi ò ní ìdí wọn ni kò sí nǹkan tí fẹ́ fi wọ́n ṣe. kò sí nǹkan tí fẹ́ fi ṣe tó o bá tọ́jú ẹ̀ ewu ló fẹ́ rí fún ọmọ nítorí ọlọ́run ewu fọmọ nu gbogbo ẹ̀. mọ́mí mo ti sọ fún yín pé mi ní ìdí mi ní ìdí Fúnkẹ́ ó máa fẹ́ láyé ẹ̀ gbogbo nǹkan tí mo ní o tọ́jú yìí o máa ní ìdí ẹ̀ ó máa fẹ́. mi ì fẹ́. o fẹ́. mi ò fẹ́. mo ló fẹ́. ọmọ mi ì fẹ́. bẹ́wàjì o fẹ́ sẹ́. ọmọ mi àní mi ì fẹ́. mi ì fẹ́. o ṣe kókó fún ẹ o fẹ́. mi ì fẹ́ mi ì fẹ́ mi ì fẹ́. you Ṣadé ńkọ́. oh ó sáré jáde nsìn. oh ok um, ìwọ náà rí mi lọ́fíìsì. ok ok sir. Um, Bẹ́wàjì má bínú mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀ nìyẹn. kí ni yẹn sà oh, tó bá jẹ́ nǹkan tí mo ní lágbára ni mo máa ṣe fún yín. ok ọ ṣe um, ibo ló ń lọ tó bá ti kún mi ṣẹlẹ̀ ní ṣó fẹ́ jáde. rárá sà ilé náà ni mo máa ń padà sí tí n bá ti kúrò níbi iṣẹ́ ṣé kò sí tẹ́ fi béèrè sá. kò sí nǹkan kan mo fẹ́ kí mi àti ẹ pàdé ní Abimbola Gardens ní ìsàlẹ̀ ńbẹ yẹn later in the day you know. mi mọ̀ pé kò tẹ́ fẹ́ sọ nìyẹn sá but no problem tí a ò bá ti ní pẹ́. oh no no no a ní pẹ́ rárá um, ṣebí ká kọ́ ti jẹun ká lè discuss one or two things ni. ok sir. Um, màá pè ẹ́ màá ṣàlàyé bí ẹ bá ṣe máa pàdé rẹ̀ ẹ ṣé gan ma appreciate that. àwọn tẹ̀lé oge máa ya òwúkọ dé ẹ ṣọ́ra ẹnu dùn rò fọ́ à nítorí ti bí ẹ ṣọ́ra àwọn gangan lọ́kàn ràn àkókò fẹ́ẹ́nu sọ́gi ẹ ṣọ́ra. ṣé wọn enjoy mi lẹ bó o lè enjoy ẹ tún mi yẹ nítorí pé bó ṣe ń jẹ yẹn ó yẹ kó fi trọfì kan lé. lọ́wọ́ jù wọ́n fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan wàá mọ̀ bóyá ó máa bí ẹ ẹ̀yin lè dẹ̀ ń pè mí náà ní tọrọ kókó mi fún mi ìtì náà irú wo wá fẹ́ bá mi sọ máa dùn mí. ẹ gbé sí tọmọdé fún mi àmín ẹ gbé tọmọdé fún mi <laughs> ọmọ tí wọ́n kọ́ tó tún rẹ̀ kọ́ àmín ọmọ wo ló máa fún yàn ní rèsì báyìí torí ẹ ò ní wú bí a ti ṣe pé ìwọ náà gbọ̀n èsì àwọn nǹkan tó máa ń trip mi ń pa ẹ nìyẹn a kúrò lọ́fíìsì mo ní kò jẹ́ ká pàdé mi báyìí ó dẹ̀ wá ó pàdé mi bíbá ẹ amen it's enough kí èèyàn mọ̀ wípé ọmọ dáadáa ni ẹ you see look èmi ò láì kìkì máa pẹ́pẹ́ sọ̀rọ̀ mo máa ń sọ̀rọ̀ mi straight ni hmm, mo fẹ́ fẹ́ yes mo fẹ́ fẹ́ then tá a bá ṣetán bíbá ẹ kémi àti ẹ ká move lọ sọ́dọ̀ mi ká tún lọ continue fàájì lọ́hùn àbí kí ló fẹ́ kò lè possible sà ẹ ò tí ì ra irú ẹ ti ń sọ ibi tẹ fẹ́ tà sí mi ò lè fẹ́ yín débi wípé mo máa lóyún tàbí bímọ fún yín sà. wow o tún pass second test yẹn mẹ́rin ṣorí ká gbogbo sọ fún mi pé yes boss mo ti gbọ́ ah mi ò ní fẹ́ màá lo chip yeah because ọmọ gidi tí wọ́n bá toast amen i fẹ́ take time. Eh láti digest ẹ̀ láti rò ó bóyá o máa work nǹkan tó ṣe nìyẹn it's it's permissible kí ló yẹ tí o possible jẹ́ kó possible wo mo fẹ́ tọ́jú ẹ̀ kí wọn náà bá lè tọ́jú mi kó bá lè tọ́jú àwọn ọmọ tó bá bí fún mi amen. I'm very sorry, sir. I have to leave now. Wá wá wá. Leave báwo, o fẹ́ work out of me. Yes, sir. Ah, your boss? I know. àjọ tó yọ lọ́wọ́ nígbà tó bá work out on me tábà dọ́fíìsì ojú wo ló fẹ́ máa fi wò mí. ojú ọ̀gá àtọmọṣẹ́ nìyẹn. oh good beautiful ojú wo ló wá fi ń wò mí sìn. ojú ẹni tó ti fẹ́ máa kọjá yẹ. bẹ́ẹ̀ wá jì. gidi gan gidi gan bá ti rí wọn ẹ̀yà fún wọn ẹ̀yin ọmọge ẹ̀yà fún wọn nínú traffic ẹ̀yà fún wọn lórí express ẹ̀yà fún wọn ní corridor ẹ̀yà fún wọn nínú toilet. ṣé kò sí wàhálà kankan lè ṣe. rárá mà kò sí wàhálà kankan àlàáfíà ni mo báwo lára ti nù. ṣáká báyìí lára mi dá gbogbo oògùn tó bá mi kó wá pátápátá ni mò ń lò ń gbà gbogbo àríkẹ́ ohun èmi náà kí n bẹ́ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí inú mi dùn pé o wálé àwọn alákan ni mò ń lá sí ẹ lẹ́nujọ́ mẹ́ta yìí òun ló wá jẹ́ kí n mọ̀ pé tó bá ti tó kí ọmọdé ní ọkọ ṣe ló máa ń lọ́kọ ni àríkẹ́ àsìkò tó máa mọ́kọ wálé ti tó mọ́kọ wálé fún mi ìgbà ni gbogbo nǹkan láyé yìí ilẹ̀ obìnrin kì í sì ń pẹ́ ṣú kò kí ń pẹ́ rẹ obìnrin tí ó bá lalábàárò. Hmm. mọ́mì ẹ ṣe mà ṣùgbọ́n ọ̀rọ̀ ọkùnrin kọ́ ló wà lọ́kàn mi báyìí bí mo ṣe máa ṣètọ́jú yín lójú méjèèjì òun ló ṣe kókó sí mi àti wípé ọ̀rọ̀ ọkùnrin ò kàn kì í ṣe nǹkan téèyàn máa rọ́ọ̀lù lójijì bẹ́yẹn ẹ wo mọ́mì ó yẹ kí nǹkan tí mò ń sọ yé yín o. ń dà àríkẹ́ sórí gbogbo ọ̀rẹ́ pátápátá ló yẹ mi lágbára ọlọ́run tó bá tásìkò tó máa fọkọ ò ní ṣèyàn ò dẹ̀ ní gbégun ilé igun lágbára ọlọ́run àmọ́ ṣe ní kíákíá. sorry mọ̀mí Good morning. Good morning, dear. How are you? How was your night? It was fine. What of yours? Fine, thank you. Ṣé kò dẹ̀ sí tó pẹ́ lónìí? Kò sí o. Mo kàn sáré lọ yanjú àwọn kankan ni. Mr. Bangoshe sọ pé kò rí àwọn tí ó Oh, okay. wà ókè ṣá please tó já ọ́fíìsì mi bẹ́ẹ̀ please fún yín. Ṣadé ló sọ wípé fẹ́ rí mi sá. ìgbà tí mo wá fẹ́ bí ẹ̀yẹ ló túmọ̀ sí pé kò jálẹ̀kùn ọ́fíìsì mi. ẹ má bínú sá. wo láyéláyé ẹ má bẹ̀rù tí bá ń sọ̀rọ̀ just listen ok. ní tí mo fẹ́ rí ẹ fún mi wípé nílé iṣẹ́ ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọ̀wà kan ti wà náà bẹ̀rẹ̀ sí í ṣe kúlẹ̀kúlẹ̀ ẹ̀mí kan dájú your spine is in this company èyí wọ́n ṣe owó wáyé kò lè wọ́ọ̀kì bí epo kò lè wọ́ọ̀kì rárá wàá tún wá bẹ̀rẹ̀ sí ní wùwà kò sẹ́ni tó máa mú mi nínú ọ́fíìsì ọmọ ìwà tí ẹranko máa ń wù tó máa fi ń ṣàyàgbẹ́dùgbẹ́dù sọ́lọ́dẹ ah ó ṣetán láti kú nìyẹn I'm telling you you need to be very careful ìwọ ìkọ̀ náà máa débi iṣẹ́ ní eight thirty kí ló dé kí ni ìtumọ̀ gbogbo yẹn báwo mi láyé láyé ẹ má bẹ̀ mí mọ́ ah! ó ti fẹ́ máa upset mi. mo ti wà lórí síìtì kó tó dé company yìí mi ò ní gbà kó mess me up okay you need to be very careful. Okay? I'm sorry, sir. Like what? What? tí bá ń sọ̀rọ̀ just listen. wá wá wá wá sori jọ́kíjọ́ tó bá tún late dé ọ́fíìsì. Kila ló láwọn fẹ́ẹ́ rí ẹ fún. ó má wo tẹ ẹhẹ ó tẹ ní ìkùtù fẹ́ sọ fún mi. báwo làwọn ọkùnrin mi ṣe ya ẹranko báyìí lọ. ó ní believe pé ẹni tó send stupid messages sí mi mi ò mọ̀ rí in fact mi ò rí rí ó kàn sọ pé òun nífẹ̀ẹ́ mi èyí tí mi ò rí rí can you imagine. the height of stupidity dípò dẹ̀ ṣọ́ọ̀pù ọmọ ẹni. àní mi ò rí rí mi ò rí rí láyé mi. torí kọ́ńtẹ́ǹtì kọ́ńtẹ́ǹtì kan tó kọ yìí bí ìgbà tó jẹ́ pé ẹ mọ́ra in fact bí ẹni tó máa ń rí ẹ lójoojúmọ́. nọ́mbà yìí jọ nọ́mbà tí mo mọ̀ fóònù mi dà fóònù mi dà. jáde seriously mi ìṣeré yìí tó nígbà tí máa ń rí dáadáa. Ah, ah! nọ́mbà Michael ni ó ṣáà sọ pé nọ́mbà yìí àmú ah, mọ́. Michael wo nìyẹn. Saint Michael the accountant. ẹ <laughs> ìyá ti sùn. Títà kí ló ti ẹ̀. Jọ irú eré àmúṣeré wò lèmi àtẹjọ́ ṣe débi pé kó máa bá mi dárò àpárá dáadáa báyìí. Mi ò bẹ́ dàpọ̀ abẹ́ wá ṣe. From the very first time I set my eyes on you ni mo ti nífẹ̀ẹ́. Lákọ̀ọ́kọ́ mi ò ní fẹ́ kó pinnu pé send text message to you. You have woke up to me and say my mind. The truth is that I lost the courage to do so. Gbẹ́nu òṣìṣẹ́ yẹn dání. Just shut it. Eh? jẹ́ kí n sọ fẹ́ tí o bá fẹ́ kí orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ má tún ever bá mi dán irú ìrí òṣìbá ìwò mọ̀ ṣé ti dán wá gbọ́n sí ọjọ́ tó bá pàdé mi tó bá kí mi tó bá kí mi wo nǹkan tí mo máa ṣe fún ẹ ara ẹ̀ akọ wo bóyá rí ìfìyìn agbọ́magbàgbọ́rọ̀ mi ní courage mi ní courage ó dẹ̀ lọ́ra courage bí tọ́tún ta courage òkú ọdún ayé rà dá wo bóyá dùn ẹ̀rọ ọkùnrin. jí pẹ̀rẹ́gẹ̀dẹ̀ bí ọjọ́ ìwà mi má dà sọ sí di tẹ̀ mọ́lẹ̀ fẹ́ ni ẹ̀wọ̀n ìrẹ̀ mú. ẹ ṣá mi ẹ ṣá mi bẹ́wà jí bẹ́wà yọ ọmọ bẹ́wà jí pẹ̀rẹ́gẹ̀dẹ̀ bí ọjọ́ ìwà mi má dà sọ mi di tẹ̀ mọ́lẹ̀ fẹ́ ni ẹ̀wọ̀n ìrẹ̀ mú látọ̀run. bẹ́wà jí jọ̀ọ́ ṣe lè spare mi ní lead you out of your time. hope no problem. ah not at all not at all mo ti ń wá opportunity láti bá ẹ sọ̀rọ̀ láti jọ ẹ̀bọ̀ sí ààyè and mo dẹ̀ rí pé today is a great day fún mi láti bá ẹ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ because um, you always busy in the office and same thing pẹ̀lú mi náà mo dẹ̀ rí i pé o ti fẹ́ máa lọlé máa wọ́n okay just let me seize this opportunity to say what I want to say. Yes. <sighs> Thank you very much for the for the honour. Ẹ sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀. Um, I appreciate one thing about you àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní bí onígbà ṣe pé igbá ẹ̀ lọ́ ṣe máa ń bá wọn pé I appreciate the fact that you didn't give room for nonsense just look at that our accountant irú yẹn sírú ọmọ tó dáa tó yìí oh. ìyẹn bọ̀bọ̀ yẹn tó ṣojú jóná yẹn inú mi dùn wípé o ò fún ní o ò fún ní chance inú mi dẹ̀ dùn wípé o bù ṣìtẹ̀ o dọ́ọ̀sì tẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ and I, I, I really, I really, I really, I really like you more for that. You understand? And ṣé mo pé oríṣiríṣi obìnrin ló wà àwọn obìnrin kan wà tó jẹ́ wípé they don't give a fuck tó jẹ́ abẹ́ mọ́tò ó máa ṣe fún wọn bó abẹ́ ilé ó máa ṣe fún wọn but you not the kind of woman. Ọlọ́run má jẹ́ mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú ẹni ọkùnrin láyé yìí I've got a lot on my mind oh that's a good one Bewaji eh, eh, ṣorí mo máa ń láìkí kóbìnrin kó rẹ̀ níjànú and it's really nice of you yeah. ṣé mo lè máa lọ sìn. ọmọ ọ̀nà Bewaji ṣó ti gbọ́n jù ní jẹ́ kí n drop ẹ̀ náà let me drop you.

ìdààmú wáyé jòjò lọ mo dẹ̀gbànú ọgbọ́n inú mi dùn mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ fọlọ́kọ̀ ire tolúdámọ̀ mi mo wáyé burú pẹ̀rìn àjò wáyé odò ọmọ lọ òrèrè ayé kò ṣe gàdàbò ṣe gẹ̀dẹ̀ ọgbà yọ̀ mi fún mi ní wọ́ gbàmú wáyé jòjò lọ. mo bẹ ẹgbẹ́ fógún ọdún mo bẹ́ẹ̀ rìn fọ́pọ̀ oṣù mo wá pè é lábara funfun òun yẹra wò honey is it possible ni pé mo lè rí ẹ tì this is turning into something else turning into what bẹ́ẹ̀ wá jẹ́ aráalé ló máa mọ̀ lámùdí ọ̀tọ̀ ni nǹkan tára tá máa máa pè é i mean at your young age kí ló ti lè ṣe ẹ́ you have a long way to go kí ló lè ṣe ọmọ kékeré bíi irú ẹ̀ tó ti máa pinnu láti sìn ní pé o ò fẹ́ ní anything láti bá ọkùnrin kankan ṣe tó bá ti ẹ̀rọ tàṣẹ ọlọ́run tó ní dandan ni kóbìnrin ní adé orí alice wàá ro tọmọ bíbí ó ṣàbí ẹni ó yẹ kí ìwọ náà bí tiẹ̀ ṣọtẹ máa rọ how happy you be tí ìwọ náà bá rí ìfun àtẹ̀dọ̀ ẹ another human being tí ìwọ náà bí sáyé tó ń rìn kiri your flesh and blood that will be as beautiful as you are wouldn't you want that. àṣẹ àṣẹ ọlọ́run ṣáá ọmọ bíbí ṣá ká ní ọlọ́run fún kankan lágbára kó tó bíbí ẹ̀ ṣe ni àtàpá ni bá máa tàyàn ká ní ọlọ́run gbé agbára tó jù báyìí lọ fún àwọn ọkùnrin ni obìnrin kankan ò ní exist mọ́ láyé yìí ohun tójú bá rí ohun lọ́kàn máa ń kọ̀ ọ́ tí mo ti rí rí ni. Délé dẹ̀ ń wo oúnjẹ tìkàtì mi báyìí. Tí kìí fi ṣẹlẹ̀? Ẹ́ Bẹ́lẹ̀ tí kìí fi ṣẹlẹ̀? Bóró oúnjẹ tó gbé sọ́ọ́dún mi. Tó o gbé tó sọ́ọ́dún mi gbé mọ̀ ń tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀. Ẹ sọ fún mi, èmi kọ́ mò ń fi owó ọbẹ̀ yílẹ̀ ni. Abẹ́gbẹ́ àbí ìyá ẹ ló ń fi owó oúnjẹ ránṣẹ́ sí mi. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Kí la gbé kí la jù? Kí ni mo ṣe fún ẹ tí wọ́n ṣe sí mọ nílé mi báyìí? Kí ló dé? Ẹ fún mi ní five hundred naira kí n fi sí oúnjẹ mo rẹ ẹran three hundred naira two hundred mo fi ro èrò kódà gbogbo mi mo fi ra gàrí tí mo fi tẹ̀bà fún yìí nínú ẹran three hundred tí mo rà wọ́n gé sí mẹ́fà mo fún yín mẹ́ta èmi àti wọn máa jẹ ẹ̀kan kí ni kí n ṣe ju bẹ́ẹ̀ lọ. pẹ̀lẹ́ ìyára lóye ṣé mo sọ fún tóbi àárín kankan lọ́wọ́ yìí àbí mo sọ pé mo fẹ́ ra òrùkí. ẹ máa dúpẹ́ títí yín olówó mi kàn rélé ìjẹ. ẹnu orí òun dára sọ fún mi ẹnu orí òun dára. à orí ẹ̀ orí tèmi ò kúrò orí tèmi ò kúrò orí tèmi ò kúrò yáá yáá. tí mo bá ń bi mọ́mì mi ìpè kí ló fà sábàbí ọkọ tó máa ń sọ fún mi ni pé torí ìfẹ́ ni àtìgbà yẹn ni mo ti wá dìsẹ́ẹ̀dì wípé kàkà kíkì ni òun ṣàkápò ẹ̀kún ní kálukú ayé àṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni kàkà tọkùnrin kan fi máa sọ mí di àpò tí wọ́n fi ń kọ́ ẹ̀ṣẹ̀ níyà níní kankan ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ni. bẹ́wàjì ọ̀rọ̀ ẹ lọ́gbọ́n nínú ó dẹ̀ kún fún làkàyè ṣùgbọ́n àṣà nítorí akọ́bẹ̀jẹ ká sọ pé àṣebẹ̀ sílé mọ́ àdẹ́gbọ́n tó ọlọ́run ọba tó dá wa ọlọ́run tó dá wa ní takọtabo tí ẹ yé òun lọ́ba tó lọ́gbọ́n jù tó dẹ̀ ní ìmọ̀ jù and my dear times are different ayé ìgbà àwọn ìyá wa ó ti yàtọ̀ sígbà tiwa nísìn these days men and women have equal rights ó dẹ̀ ti yé àwọn ọkùnrin náà ni pé èyíkéyìí nínú wọn tó bá ń ṣe wọ́nranwọ̀nran tó gbóbìnrin sílé tó bẹ̀rẹ̀ sí ní ṣe yamayama tó nà bíi punching bag ẹ̀wọ̀n ló máa máa gbé. Give Nero a chance. mo ti ń ṣiṣẹ́ ní kọ́ńpìnì yẹn nísìn tábánikà máa kà ní méní méjì ó ti ń lé bí ó ti ń lọ bí ọdún mẹ́ta. I know all these people. I know what they are capable of. Nero is an awesome guy and he's really into you. Give him a chance. ọmọ ọbẹ̀ wa jí tèmi nìkan. ẹ ló níran. báwo ni ṣó wà okay. i'm fine thank you. are you. èmi náà wà okay o. Hmm. ó kàn jẹ́ wípé mo miss ẹ oh yeah <laughs> i'm serious about that. ó yẹ kó lè mọ̀ pé for me to say that i'm not joking. mo miss ẹ for real. Mm-hmm. Mm, ṣe jẹ bẹ́ẹ̀ tán sí èmi náà ṣẹ̀ṣẹ̀ jẹun tó ń sìn ni àwọn girlfriend ẹ̀ wàá ràmàlà fún ẹ ni. àwọn girlfriend tó fún mi àbí àbí ètò ìṣẹ̀ṣẹ̀ fẹ́ fún mi please spare me that job spare me spare me please. whatever wo ogun ti ń kún mi jàre. alright no problem tomorrow is another day. a máa sọ̀rọ̀ lọ́fíìsì lọ́la. alright good night. okay. Mm. Good night. Goodbye. ìfẹ́ ìfẹ́ kiss me i love you follow me to my papa ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọ̀fẹ́ ọ̀rẹ́ olómi kiss me i love you follow me to my mama ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọ̀fẹ́ ọ̀rẹ́ olómi kiss me i love you follow me to my papa ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mi bí ọtí ọ̀rẹ́ ọlọ́. ojú ọ̀run èkúrò lálàbẹ̀kú ẹ̀wọ̀ ibi ọba ń lọ máa bá ọ lọ ó ṣe ń ṣe ṣùwọ̀n ọbẹ̀ ló jẹ́ ọ ó ṣe ń ṣe bí ìwọ̀n ló mọ ìfẹ́ mi Ẹlẹ́dùmarè ló pè lórẹ o ó ti dáyé ọjọ́ pé season my life with your love nourish my life with your touch kiss me I love you follow me to my mama ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mímí àti ọ̀rẹ́. Olómi, kiss me, I love you. Good morning, Yes, sir. Mo rí alert lánàá. Mo wá rí i pé wọ́n deduct twenty five thousand naira kúrò nínú sálárì mi. Mo dẹ̀ ti lọ bá accountant. Ó sọ pé ẹ sọ pé mo late ní ẹ̀ márùn-ún pé torí ẹ̀ lè ṣe yọ five thousand naira kúrò nù sálárì mi sà. yẹ ẹ sálárì ẹ nìyẹn náà tó o bá dẹ̀ fẹ́ mọ́ <laughs> o lè transfer ẹ padà sí account company because mi ò reason tó ṣe ní láti máa fún mi ní irú report ẹ. but sir kẹ̀dẹ̀mọ́ wá wò ẹ má ra ohun tí mo lè tì yẹn kò ń ṣe pé ó ní kankan tí mo ń ṣe àbí mo kàn mọ́mọ́ late traffic ló máa ń fà and kò dé kí n ju bíi five minutes straightness náà lọ. bẹnu ẹ sọ̀n jáde jọ kí ni mo ti ṣe tó pọ̀ jù o lè fún five times mo ní kí wọ́n máa deduct five five thousand o accumulate twenty five thousand ọ̀rọ̀ five òkú ònú láìfẹ́ náà after all kò ń ṣe pé o late fẹ́ márùn-ún mo ní kó yọ owó ẹlẹ́ẹ̀mẹ́wàá so what is it. sir ajẹ́pàtútù kò kágbọ̀n ẹ tún ní ká máa ṣàkógbẹ́ sálárì tí mò ń gbà tẹ́lẹ̀ gan-an kò tí ì tó mo kàn manage ẹ̀ ni ẹ tún wá ní kó yọ twenty five thousand naira nínú ẹ̀. pé òkòwò níwájú mi is the height of disrespect. i'm sorry sir. you need not be sorry. nǹkan tí mi kàn fẹ́ sọ fún ẹ ni pé <laughs> ọ̀gá ẹ̀ ni mo jẹ́ okay and it is at my own discretion to say whether your salary should be deducted when you misbehave or not okay. kí sir kí la fẹ́ ṣe sí twenty five thousand naira tẹ́tí yọ kúrò nù owó mi ń sè. tó bá fẹ́ mọ bínú mi ṣe dùn sí ẹ tó ìwọ tó bá di eight thirty five lọ́la ni kò dé ọ́fíìsì wàá wá gbà yẹ́ra rẹ̀ yẹ́ ẹ̀. tí bá ti ní agbára lórí ẹ̀ lọ́hàlù wò tí mú mi mẹ́ tó bá lò ní ṣe èmi náà frustrate life ẹ̀. Eh? sàríwá ká tún ní dá má dà wá rú. just waiting for day. Sorry, um, <clears throat> I'll pick you up the same place at the same time tomorrow morning. Okay. Take care of me. adúpẹ́ mà àlàáfíà ni mo wà iṣẹ́ ń lọ. <laughs> ẹ tòótọ́ ẹ má bínú mọ́ mi ẹ má bínú mo máa yọjú sí yín láìpẹ́ iṣẹ́ ló fà á mo ti lọ síbi iṣẹ́ gan-an má bá ń sọ̀rọ̀ létà mà ok ó dàbọ̀. taking forever to be here. <sighs> láì bí bẹ́ẹ̀ wá jù ṣe máa ń ṣe ń gbà mí ó dẹ̀ mọ̀ pé ìní iyọ̀ ọjọ́ ajé lè ní dandan ni ká ṣe meeting ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ cut it now time has gone. ah àwọn obìnrin àwọn nìkan ló mọ bọ́ bọ́ ṣe máa ń ṣe nǹkan wọn ó fèmí síbi báyìí ó ń dilé mi síbi báyìí sí ní ọ̀bá dẹ̀ pẹ̀lú ọ́fíìsì ọ̀gá máa sọ̀rọ̀ ni. ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Bẹ́wàjì ni. kí ló ṣe Bẹ́wàjì. she was attacked on her way to work this morning. ó ní ó ti rọ̀ṣẹ̀ lọ sí hospital. Ah, ah, ah, ṣàdé ṣàdé bẹ́ẹ̀ tí mo ń dúró ní junction pé mo fẹ́ gbọ́ alẹ́ tí mo dúró dúró tí mo rí kó mo dún ọ̀gá. ẹ̀yin ẹ jẹ́ ká lọ ẹ dúró ẹ̀yin náà dúró. èyí lọ fún mi ní leave níbi iṣẹ́ ó dẹ̀ máa pẹ́ díẹ̀ mo kàn wá ní jẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ ìwà bá ń ṣeré ọjọ́ mẹ́ta. ṣé kó máa ṣe díẹ̀ kó tó lọ inú mi wò máa tẹ̀lé ojú ọkọ mi wò dáadáa. ṣé wàá pa. mo rà ń bẹ̀rù. àti files tí mo kó sí bóyá bíbá bóyá bẹ́ẹ̀ ibo ló wà. files pépà lásán ló wà ń bẹ kò sí files ń bẹ. papers àti files ni mo kó papọ̀ ó dá pépà tó bá jẹ́ pépà ìbolẹ̀ àti ibo ló wà. ṣé bẹ́ẹ̀ yóò lè sọ fún bí Bọ́lájí pé kó lọ dànù. ó dá ìborí ìwà àti Bọ́lájí ò pé dákí nínú àwọn outdated papers ni mo ní kí Bọ́lájí dànù. ó ti dànù. ó dá kò sí wàhálà ìbolẹ̀ dà sí. kí ló wá ní tara yín wá gbọ̀ báyìí. àbúrí ò dání kí ló kọ ẹ pẹ̀lú ìyẹn wọn nǹkan tí mo sọ mo ní fáìlì fáìlì ní fáìlì wà láàrin pépà ọ̀sán fún bíkílẹ̀ tá a rìn gbọ̀ ah. ṣó yẹ pé sá. àwa ti jó láàárọ̀ yìí. ẹjọ́ kí ni ẹjọ́ fáìlì ní fáìlì. ṣé bí pépà ló wà ń bẹ kò sí fáìlì. ẹjọ́ fáìlì ní fáìlì. this girl is stupid. rà ń borí òpè òmò nǹkan tó ń sọ ẹjọ́ fáìlì ní fáìlì bàbá pépà. ọ bọ́lájí tó lọ tó kó pépà tó kó jáde kò mọ̀ pé fáìlì sọ àbẹ́ àbí. Get out! Hello, how are you? Well, um, I will system kẹ retrieve that I got. kẹ wo address it? um, kẹ wa lọ um, bóyá ilé get one or two information because um, èmi sure bóyá lẹ́nu mo gbé file ẹ̀ office ni Yeah, just check on the system. Oh, okay. Alright. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín mọ́ mi, àsìkò láti kéré òkú yín lẹ̀ wá báyìí. Bẹ́ẹ̀yìn àgbà ṣe máa ń sọ wípé tókété bá dàgbà tán, ọmọ ọmọ ẹ̀ ló wù. Ní báyìí, mi fẹ́ yín fún wàhálà kankan mọ́. Lẹ́yìn kẹrọra jókòó, kẹ́nu ẹsẹ̀ kẹ́dẹ̀ máa jẹun lọ. Ó ṣe é àdúrà gbogbo abiyamọ náà ni pé kí a jẹun ṣòwárí lásìkò tíṣú ẹ jiná fún mi yìí lágbára ọlọ́run ẹnu ò ní dùn mí nígbà yẹn. àmín àmín mà lákòókò mo ti ní kó bá mi tún ṣọ́ọ̀pù yẹn ṣe torí mo fẹ́ bá yín kó àwọn ọjà sínú ẹ̀ dẹ̀ mo ti bá gẹ̀ẹ́tì ọmọ ọ̀dọ̀ kan ó máa máa help yín á dẹ̀ máa wà pẹ̀lú yín lé bọ́ ó máa dé next week. ó ṣe é ọkọ mi. ẹ gbà. kí ni gbogbo ilé. ìwé first one ìwé ilẹ̀ two plot tí mo rà nìyẹn mo fẹ́ kẹ́ bá mi kí ìpẹ́sọ́dọ̀ yẹn bíbá then second one ìwé mọ́tò kékeré kan tí mo ṣe rà nìyẹn. àríkẹ́mi. mi. o ti rọkọ̀. bẹ́ẹ̀ ni mi tí mo wà dáadáa mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni torí ẹ̀ ni mi ṣe gbé wá. báwo ni ọ̀gá ẹ̀ dàgbà mo dúpẹ́ ah, ṣọlá lọkọ̀ tó rà yìí òní fi gòkè wá bá mi nílé òní ṣèṣe òní tẹ́ ní tìkàlà gbàrọ̀ ọdún gbogbo ibi tó bá wá ń dé báyìí wọ́n máa fojú ra nígbàdàn àríkẹ́rì. <laughs> Mommy, I love you. I love you too. ẹ ká sọ bí o. ẹ ká sọ o. Kálẹ̀ béèrè. Ẹ káàsán. Ẹ ra. Ọ̀rẹ́ Bẹ́wàjì ni wá. Mm-hmm. Torí tẹ̀ la ṣe wá. Ẹ káàsán. Àwọn ò pé bóyá a lè rí bóyá àwọn ẹbí mm. ẹ̀ kan àbí bóyá mọ́mì ẹ̀ ó tójọ́ mẹ́ta tí mo ti rí Bẹ́wàjì gbẹ̀yìn èmi àti ẹnìkan la dẹ̀ gbálé síbi mi ò mọ ẹbí ẹ̀ kọ̀ọ̀kan rárá ẹ tẹ bá ṣe rí nọ́mbà èèyàn kan fún wa bóyá nínú àwọn ẹbí ẹ tẹ bá mọ ká pè wọn. tèbẹ́ gbọ́ràn mo némi àti bẹ́wàjì nìkan la gbalẹ̀ síbí ilé fúláàtì níbí kò ń ṣe kí n kọjú sí ẹ kọjú sí mi oníkálù pẹ̀lú tiẹ̀ ni mi ò mọ ẹbí ẹ̀ kankan ṣe ti gbọ́ ẹ wò tó bá dẹ̀ jẹ́ pé tó bá dọ̀la ẹ lè padà wá kẹ wá gbé sí tòkù. ṣe ti gbọ́ ó dàbọ̀. Yeah. Nero, Nero! Ṣadé. All you know office mi. Gba olówó ní ọ́fíìsì mi. Nírọ̀. Rọ́mọkùnrin torí Ọlọ́run má ṣe ra ilé ṣe ṣé bíbọ̀ rẹ kan bá kọni sílẹ̀ tó lóun ò bá yan ṣọ̀rẹ́ mọ́ èyí á dẹ̀ wá míì bọ́kọ̀ kan bá kọ ọ̀nà ìjìnrìn sílẹ̀ tó lóun ò lọ àìmọye àìmọye wọ́n yìí ń lọ. you can't understand. me at all. How could? Báwo ni Béwàjí ṣe máa ṣe máa sọ pé òun fẹ́ lọ tí ò dẹ̀ ní jẹ́ kí n mọ̀? without notifying me, without telling me. You know, it's, it's, I, I don't know, I don't know. Báwo ni ṣe máa ṣe irú at least you máa jẹ́ kí n mọ ẹ̀mí àti ẹ̀ á lè jọ jókòó à ń fọ ọ̀rọ̀ wa ti sí bí kan gbókè ọ̀rọ̀ ìbí ìbàlá fẹ́ gbọ́ She can't just live like that. I, I, I mean, I don't know, I don't know, I don't know. Bẹ́wàjì tẹ́mi náà mọ́ kì í ṣonírìnkùnrin bẹ́ẹ̀ bírìn àjọ ẹ ṣe gbà ló ṣe rìn yẹn mo kàn fẹ́ kó understand ni pé she has left this company and you just have to get used to that. I still, I still can't believe. I still can't believe Bewaj you can just, you can just leave like that. <sighs> I mean, you come and love me no i thought I'm ó nífẹ̀ẹ́ mi she. mo ṣe i thought she loved me. ṣàlẹ̀ gbogbo wa fẹ́ wá sí báyìí i need to locate our people. tilẹ̀ ti mọ́ yìí náà ló ti ṣe gbàdúrú iṣẹ́ yìí. mọ́mí tí mi bá bá yín ṣe ta ló fẹ́ bá mi ṣe ẹ ṣáà jẹ́ kí lọ́ra máa ṣe báyìí nígbà táyé ẹ̀ yọ. Ah, ó dáa mo ti gbọ́n lọ sinmi díẹ̀ jẹ́ kí èmi sáré dáná pápápá. Ah, ah. <laughs> mọ́mí ṣé kí mi wá lọ jókòó síbẹ̀ yẹn kí inú ẹsẹ̀ sílẹ̀ kẹ́yìn máa dààmú ara yín bíbá rárá o. àríkẹ́ èmi àti o sì bí mo ṣáà ní àṣẹ nǹkan mi fúnra mi kó tó di o wá. máa sọ ẹ nígbà tí mi ì sí mo ti wà ẹ jẹ́ kí n máa help yín. kódà ọlọ́run á dúró tiẹ̀ a máa ṣètọ́jú ìwọ náà kò ṣe ọkọ mi kò ṣe. ọkọ mi àríkẹ́ ò dẹ̀ mọ ọkọ wálé fún mi. mọ́mí ọ̀rọ̀ ọkọ yìí ṣá mo ti sọ fún yín láìmọye ìgbà wípé ọ̀rọ̀ ọkùnrin ò sí lọ́kàn mi báyìí àti wípé bí mo ṣe máa ṣètọ́jú yín lójú méjèèjì òun ló ṣe kókó sí mi. ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n àríkẹ́ gbìyànjú kó ládé orí tiẹ̀ ó ti kúrò lọ́mọ àgbékọ́rùn rògbò má jẹ́ kí ìrírí mi nílé bàbá ẹ̀ kó dí lọ́wọ́ kádàrá wa ò papọ̀. ẹ ṣé mọ́mì tẹ́yìn náà gbà pé kádàrá ni gbogbo nǹkan láyé tẹ́yìn bá gbà pé kádàrá ló jẹ́ kẹ́ bí èmi nìkan ṣoṣo tẹ́dẹ̀ tún gbà wípé nínú kádàrá náà ló wà pé bàbá mi lè máa fẹ́ tẹ́ ò dẹ̀ jèrè níbẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ dájú wípé tọ́lọ́run bá kọ pé èmi ni mo máa tọ́jú yín kò sí nǹkan tó lè yẹ ṣùgbọ́n tí ọlọ́run ò bá kọ wípé ẹ máa jèrè irú ọ̀rọ̀ ló tún sọ yẹn ọlọ́run ń jẹ́ kémi má rí nǹkan dáadáa. mọ́mì ah, ó mà ṣe o. Ó ṣe o. ó ti tọ́ lórí àwọn àgbà torí pé kì í ṣàmì àgbáyọ. gbogbo títí irọ́ rẹ̀ ní ẹ̀bùdọ̀là òun ni ká gbé pẹ́ bí ebi àpẹ́ pẹ́ pẹ́. ṣùgbọ́n adániwáyé ni ò jẹ́ ẹ̀ yá mi àyìnkẹ́ abiyamọ tòótọ́ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọpẹ́ ò mà tán ohun mi kì í ṣẹ̀sọ́ rẹ lógúnlógún. sórí lọ́pọ̀lọpọ̀ dùmarè ní ògbà méjìdé ìkẹ́ bí dùmarè bá ní pàdé tún wà lókè pẹ̀ odò rẹ ni wọ́n padà sí. àní padà ni wáyé bá gbà ìyá mi ró ọ̀dọ̀ rẹ ni mò ń padà bọ̀. Ah! mo bá ṣe o Good morning. Good morning. Enjoy my ẹ Béwàjì Òpópónà ni mo béèrè. Kálẹ̀ sọ pé ìbéèrè yìí. Béwàjì Òpópónà, she's my friend. Ẹni tẹ́ ń béèrè yẹn kò ṣiṣẹ́ ní kọ́mpìnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ṣé Apple Light Group of Companies kọ́ la wáyé Apple Light Light mo sọ náà pé mi ò lè ṣí ọ́fíìsì wọ ah, ibi báyìí náà lójú ẹ mi ní nǹkan bí ọ̀sẹ̀ méjì tèmi àti ẹ̀ sọ̀rọ̀ yes ó kọ̀ jẹ́ kó yé mi pé eh, òun lọ fún leave òun pé òun dẹ̀ máa tún tó reason padà síbi iṣẹ́ pé tí mo bá ti wọ iṣẹ́ pé mo lè wá wò òun. ẹ sọ pé ẹ rí Bẹ́wàjì two weeks ago. yes ah, e, èmi àti ẹ̀gbọ́n ó ń ta nǹkan náà láti jọ wá kì í ṣe ọ̀rẹ́ ẹ̀sìn yìí ó ti pẹ́ ẹ̀. ìlú kan náà lẹ́yìn àti Bẹ́wàjì ti jọ wá. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ fún mi ní few minutes máa padà bọ́ sí sánsìn ẹ jọ̀ọ́ ẹ dúró dè mí ẹ ah, jọ̀ọ́. ẹ má bínú ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan. kò sí ìkọ̀kan bọ̀ ẹ ẹ má lọ ọkọ ẹ just few minutes mo ń bọ̀. mo kúnlẹ̀ o mo bẹ̀bẹ̀. am um, sir you are very right ebi báyìí gangan ni ìgbẹ́wàjì ti ń ṣiṣẹ́. Ah! but kí ló dé tí ẹ̀yin kọ́kọ́ deny fún mi ta pé kò ṣiṣẹ́ ń bímọ ẹ má bínú torí ọlọ́run ẹ ignore yẹn lágbára ọlọ́run very soon nǹkan táwa náà sọ ó máa yé yín but ó dàbí pé ẹ sọ pé ìlú kan náà lẹ́yìn àti ẹ ti wá right. mo lé mi àtẹ̀yìn ọjọ́ ṣe kékeré dàgbà àjọ lọ school ni mo mọ́lé òun náà mọ́lé tọ̀dọ̀ wa kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀. Um, ẹ jọ ṣé ẹ lè mú wa délé wọn a ní láti rí àwọn parents ẹ. Why? Very soon, sir, ẹ understand gbogbo won't tó ń ṣẹlẹ̀. Tẹ bá you have a clearer picture of it. Ẹjọ́ tó yọ lọ́wọ́, please. I need that dé ilé wọn, a ní láti ráwọn òbí ẹ̀, please, ẹjọ́. Ogun lẹ́sẹ̀ bù tẹ́ ayọ̀, kó má kú orí ṣọpọ̀ nígbà tá a fẹ́ jẹun. Èrè ni mò ń gbà o. Ẹ̀bẹ̀ ni mò Adéwàjì. Yes, mami. Ṣámàlà ni ká jẹ lálẹ́ yìí ni àbí báwo? Mami, ó jẹ ti nìkan kò máa bá yín sí ìjà. Kí lẹ́yìn fẹ́ jẹ? Kí ló dé ọkọ mi? Kò sí nìkan mọ bọ́lá ṣe ń ṣe mí látàárọ̀. Ó dà, bóyá kò lọ sinmi sínú ilé tí bá ti ṣe wàyí tó màmá bẹ̀. Ó ṣe ọkọ mi. Yes, ma'am. màá bí ẹni dé ń sìn. kókó ayọ̀ wa máa rì sórí omi lẹ́sẹ̀ mú tẹ́ ayọ̀ kó má kó orí ṣòfò nígbà tá a fẹ́ jẹun èrè àdúrà ni mo ń gbà ó. ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ ọ́ àdúrà ni mo ń gbà ó. òbí tó jìyà lórí ọmọ bàbá. ẹ̀rí ọkọ mi o báyọ̀ rílé pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta iṣẹ́ ìjọba. Ah, àmọ́ dúpẹ́ fọlọ́run ẹ mọ́mí ẹ̀jọ́ ṣé bẹ́wàjì wà nílé. bẹ́wàjì wà nílé ṣé bó mọ̀ pé wà nílé ló ṣe wá yọjú sí i ó yẹ̀ṣẹ̀ dìde ń bí ń sìn ní já wọlé kí n ṣẹ́ lálejò eh, ṣé àwọn ọ̀rẹ́ rẹ̀. Ah, ah, ọ̀rẹ́ mi kọ́ ni wọn o àwọn tí bẹ́wàjì ń bá ṣiṣẹ́ nígboro nìyẹn. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú sí o ó kàn ní kó n fara mọ́ mi díẹ̀ ni tẹ́ bá ti wọlé bàbá ń bínú sí iṣẹ́ gbọ́ ẹ wọlé kì í ṣe yín lálejò. ẹ wọlé ẹ má bọ̀. Sure mi ò rárí ìkẹ́. ẹ wo yàrá dáadáa. pépó nílé mu ti wo àárí ìkẹ́. bẹ́wàjì ẹ jẹ́ ìpè wà nílé. mọ́mí ṣẹ́rí ẹ farabalẹ̀ because um, nígbà tẹ sọ pé bẹ́wàjì wà nílé ìyàlẹ́nu gan ló jẹ́ fáwa náà because àwa ti mọ nǹkan tó ṣẹlẹ̀ àti mọ́ mi ò parọ́ ó lè ṣe dìde lẹ́gbẹ̀ẹ́ mi ni ó dára ń ṣe òun bá kan òun fẹ́ wọlé mo dé lọ́kọ́ mi wọlé lọ sí ni o ó wà nílé bíi three weeks ago ni um, wọ́n sọ fún wa pé àwọn olùdálọ́nà um, ó wá pariwo ibi tó ti pariwo i mean ó ṣubú wọ́n wọ̀ṣẹ̀ lọ hospital ìgbà tó máa fi dé hospital wọ́n pè wá ìgbà yẹn ni àwa náà lọ rí doctor ni doctor ṣe wá ṣàlàyé fún wa. èmi ni mo kọ́ yín nígbà tí mo rí nọ́mbà tó wà lára id card company tó wà lọ́rùn bẹ́wàjì. Uh, yes èmi ni gm tẹ́ um, a discover wípé asthmatic patient ni Bewaji nígbà tí wọ́n gbé débi bá and uh, shock tí àwọn olè tó attack ẹ fún ó jẹ́ kí kíní ẹ̀ wà aggravated. Um, doctor ṣe bẹ́ẹ̀ ti treat ẹ̀ ó dẹ̀ ti wà okay àbí. ìṣòro wọn. It's a pity to tell you that Bewaji is dead. She's what? Ah, gentleman, she's no more. tún wà pẹ̀lú láti ju ìjọ mẹ́ta àjọ ń jẹ àjọ mu ni àjọ wà ní báyọ̀lé àríkẹ́ akọ̀jẹ́ jẹ́ gbèsè àríkẹ́ padà wà àríkẹ́. bó ṣe jẹ́ gẹ́lẹ́ la ṣàlàyé sí i. Ah, mo dànù mo ti padà dànù. ayé padà gbàṣọ lára mi wọ́n tún mi sí òun ní gbàgbà àríkẹ́ àríkẹ́ ló wọ́n lọ jẹ́. má ṣe báyìí fún mi àfi kí n